fi sórí gẹ́gẹ́ bí ìdílé lórúkọ Jésù níwọ̀n yín ọlọ́run tó ń pèsè fún gbogbo ènìyàn yóò máa pèsè fún yín wọ́n gbàdúrà lásìkò tí ọmọ yìí dé ilẹ̀ wó yìí tó dé ìdílé yín ẹ ó mọ̀ sí rere gbogbo tí ẹ bá ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí i tí ẹ bá ń tọkùn yóò mọ̀ sí fún yín ẹ àsìkò tí ọmọ yìí dé ọ̀dọ̀ wa tó dé ilẹ̀ wó yìí ilẹ̀ wó yóò dàgbà sókè ilẹ̀ wo yóò gbèrò sí kò gbọ́ ọlọ́gbó sí bùjáde lórúkọ Jésù gbogbo kíbi tí ọmọ yóò máa dé lóòkè ìpẹ́ lẹ̀kùn àánú yóò máa ṣe fún un lẹ̀kùn àánú yóò máa ṣe fún un tó bá tásìkò láti yàn Ọlọ́run ló yàn fún ènìyàn o lórúkọ Jésù àti yàn kò ní nira fún un Ọlọ́run tó yàn fún ènìyàn yóò yàn fún un yóò gbèrò yóò dìímú ọlọ́run agbẹ́yìnga pẹ́ fún àánú ẹ̀ lórí ayé wa agbẹ́ fún orí ọ̀fẹ́ tí ẹ̀yìn náà fi fún wa ní wákàtí olùṣẹ́ ìgbọ̀n ọ̀fẹ́ wa àwọn fi ìdílé kábíyèsí àfiwọ́n lẹ́yìn náà lọ́wọ́ olè bá ìdílé náà mú ọlọ́run alábòógó ṣẹ́yìn olè bá ṣalábò lórí ayé wọn olè bá gbé wọn ró lórúkọ Jésù ní Násárẹ́tì òjò ìbùkún alágbọ̀ngbẹ olè rọ̀ sínú ayé wọn olè rẹ̀ sílẹ̀ òkú kí ilẹ̀kùn kó máa gbèrú sí i gbogbo ọwọ́ tí ó máa gbé ọmọ ìkúlẹ̀ bá yà sí mímọ́ gbogbo ọwọ́ tí ó máa gbé ọmọ ìkúlẹ̀ bá yà sí mímọ́ gbogbo ojú tí ó máa wò ó kúlẹ̀ bá yà sí mímọ́ lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run máa bọ́ ọmọ náà dé lórúkọ Jésù gbogbo tí ó máa jẹ tí ó máa mú kúlẹ̀ ajẹ́ máa bá a lára mú wọ́n yẹ kó sì jẹ wọ́n yẹ kó sì mú àbọ̀ dájú ògbọ́n fara rẹ̀ tọ́lọ̀ fi rán wá sínú ayé yẹ kó wá sí ìmúṣẹ ló bá níbi tí a ti ṣẹ̀ tí a ti kùnà kó ìrẹ̀ ìdáríjì wá ìrẹ̀ mẹ́sàn lọ sókè ìgbàgbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. tọ́ adúgbò ẹ̀wọ̀ ẹ̀ ṣe wò náà ìmáàmù bàbá ìmáàmù láti ìlú ní ogbó tí wọ́n jẹ́ sàmánú ayédìrí nígbà fún àlàfà àwọn tí wọ́n jẹ́ aṣojú wọn tí wọ́n wà kálẹ̀ àwọn fásitì fún ilé ogbó àwọn ni wọ́n ṣe àdúrà. adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ àríwí wọn láwà ní. mo bẹ̀ lára bá mi tí wọ́n jẹ́ ọlọ́run tèmi ọlọ́jẹ́ mi mú ogun owó tó ṣe fún wa lórí nílẹ̀ wú ìdá ìdíre ọlọ́ọ̀lùwà ọlọ́jọ́ máa lọ́wọ́ jù sí i ẹ̀ta gbére lu wa níyì láyé ni ọlọ́ọ̀lùwà àti ìwọ́n fi lé wa lọ́wọ́ ìṣòṣà méjì ọba jẹ́ ìṣòṣà pàtì màtí wọ́n dé yìí lápọ̀lọ́ba bá a sànú rẹ̀ gbogbo tí bàbá béèrè fún lórí ọ̀rọ̀ bá a ṣe fún yìí àtọ̀ yìí tọ́ ẹ ṣeun o. wọ́n ní wọ́n ní àná bí Dáúdà alábẹ́jẹ́ kò fajábọ̀gùn rẹ̀ títí tó fi kú kọ̀kọ́lọ́ ní méjì tó fi kú kọ̀kọ́lọ́ ní méjì tó fi kú. bàbá àlùwàsíìm wọ́n bá ní sọ̀rọ̀ ní ìṣẹ́jú márùn-ún. صلوا على النبي الكريم بسم الله ما شاء الله لا قوة إلا بالله ẹ jẹ́ ká panu mọ̀ ká sọ pé alihamudulilayi alihamudulilayi alhamdulilayi rabbil alamin bàbá mi khalifa kọlọmdé wọn láti pẹ bàbá wa ìmọ̀mú àgbà fún gbogbo rẹ̀ wọ́n kú oríire ọlọ́run ò fi ọmọ àgbàríkà ìgbójú tì á bàbá mi olúwo olóríire àgbà oríire náà kalẹ̀ òótọ́ ni ọ̀rọ̀ ọlọ́run tó ní wàmúnìyàtọ̀ wà kálẹ̀ ala Allahi àwọn àásùkò hù. الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا aláwo olúwo bọ́lá ń dúró ọlọ́run á fi ẹ̀kọ́ ń dúró tí àbí òbí à òsì tọ́lọ́wọ́ yìí fi ń sọlá ọ̀wá fi ṣe ọlá ìbànújẹ́ fún wa lára pé ìyàwó bímọ lọ àfihàn náà rọ ìyàwó sì bímọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò forí balẹ̀ fún wa ọlọ́run wá sí bẹ́ẹ̀ àdáwọ̀ ọbẹ̀ ò ní báyìí láéláé ìyàwó olúwo tilẹ̀ wọ̀ ẹ́ láṣẹ pẹ́ dáadáa náà tún wà lọ́wọ́ jù sí bàbá mi kàlífà ẹ kú oríire bàbá mi máa ń fún àgbà nígbà mo ti mú a kò sí fún bàbá mi aṣíwájú kò ti kárí gbogbo àwa bàbá mi olóògùn tìlú ìlógún bàbá àgbàríkà bàbá dáadáa dáadáa máa ń sọ̀rọ̀ lọ́wọ́ jù ọlọ́run dùn àánú bàbá wà ló jẹ́ ọlọ́run abẹ̀ọ́nù àánú rẹ ni bàbá olúwo ti kalẹ̀ nípẹ̀ fún wa ìtẹ̀ náà ọlọ́run máa wà kó wọn. ìbá àgbà síwájú ìṣúná gbogbo rẹ̀ wò náà náà wọn nínú àwọn tó ṣe ń fẹ̀ pọ̀. owó ọdún mi dùn mí ọlọ́dọ̀ ọpẹ́ lónìí. bàbá mi olúwo sì fẹ́ nǹkan kan níbẹ̀ ní ọlọ́ọ̀jẹ́ mi yóò gùn ọlọ́run sọ mí fún yín ọlọ́run jẹ́ tó pa sásọ pé alhamdulilayi làyé ṣàkárí tó mú láàyè yára sọ wọn wá lékún àbí òyìnbó lékún àbí lékún àbá ẹni lékún àbí ẹ bá ń bá gbogbo àgbà ẹ̀dá ṣe òògùn ọ̀pẹ. Bàbá mi bá sọ̀rọ̀ bu ayé pọ̀ pálẹ̀ ọ̀pẹ lè ní ọgbà bá. ẹni kí n sọ ọkọ̀ ọmọ tó lọ láti lọ́ọ̀ tó pẹ́ fún bàbá rẹ̀. Adúgbò ọ̀dọ̀ lọ, Islam ti ṣe máa ṣe náà lọ, ní máa recognize everybody ti bẹ nínú ìlú. Islam sì fara mọ́ ìlú nǹkan mí ìmọ̀ náà. Ìyá wa sọ pé ká má fún ó kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀. Yàtọ̀ sí ẹ̀tọ́ tí ó bí Ọlọ́run mo kí bàbá olúwo pé ọlọ́run ká ìdí lọ́jọ́ kẹ́ ẹ̀ máa ṣe ọlọ́run ọba àlejò ọlá ó wá gbé kalẹ̀ fún wa àwọn tẹ́ ẹ ti ṣe tó ti dáa ọlọ́run ní bàjẹ́. àwọn tó wà ń lọ ẹlẹ́mìí tọ́pọ̀ mo gbọ́ kan lórí fóònù lónìí fún àtàjọ ń sọ̀rọ̀ bàbá ní nínú àníyàn láti sọ àwọn ọmọ ìwò ilẹ̀ yorùbá dèèyàn ńlá nípínlẹ̀ ọ̀dọ́ president wa tá a ṣẹ̀ṣẹ̀ yìí náà ṣe ní lánìyàn yóò rí bẹ́ẹ̀ yóò dà jù bẹ́ẹ̀ lọ. Ìwò ńgbà tí wọ́n ń ṣàdúrà pé àmì mínísítà àwọn ìwà ń fi kún látẹ̀yìn pé gómìnà lágbára ọlọ́run gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lè ti ń bọ̀ ìwúni ọ̀jẹ̀ náà. kábíyèsí ìbá bàbá wọn nílùú rẹ̀ ìbá wọn tí wọ́n sílẹ̀ kan dò ẹ̀jẹ̀ kí ìbá wọn ṣe ọmọ tá a bí lónìí olódùmarè lọ́ba aṣẹ́lẹ̀ ní rí lọ́ba aṣẹ́lẹ̀ ní iyì lọ́ba aṣẹ́lẹ̀ ní ìpẹ́ nípa ti sọ́nù òdu rẹ̀ ó ní sẹ́lẹ́sẹ́lẹ́ ni wọ́n ń bẹ́ tọ́ ìrìnrìnà dẹ̀gẹ̀dẹ̀ adébábára wo wà àgùntàn ó wà lóyún nìkan ṣoṣo bí ojú wo adé aláwo àbùkù akọni gidi àbùbẹ̀tì èkó àtàlábọ́lẹ̀ adábáyélẹ́gbẹ́ ọ̀hún kíbà àṣẹgbọ̀n tẹ̀ òbí àlàpà kọ́mọ àwọn olùkàpà àtà bàbá wọn olúwo òbí àlàpà ọmọ wọn olùwo ni òbí ẹ̀jẹ̀ bá bínú bàbá wọn olúwo òbí àlàpà ọmọ wọn olùwo síwájú òkú òkú ní í ṣe ẹ̀yìn òkú òkú ní í ṣe lókun lókun mẹ́rìndínlógún amédi ògbèsọ́ akọ ajá lóhun àgọ́ àlà lóṣù adágún dẹ́sà yọ̀ká ẹgbẹ́ ikú yálé yọ̀ká ẹgbẹ́ àwọn yálé ikú òní ń poni kùdú sẹlẹmọ ń sẹlẹmọ àwọn òní ń poni kùdú sẹlẹmọ ń sẹlẹmọ àtàkàlì kú lè fa ikú òní pọ̀ wọn abá yóò yọ dàgbà yóò dògbò orúkọ tí wọ́n bá fún yóò yóò ìdá o ẹ̀kọ́ òní sẹ́wọ́ bẹ́ẹ̀ ni yóò yóò ẹ̀là ẹ̀bọ́ wú ẹ̀là ẹ̀bọ́ yẹ ẹ̀là ẹ̀bọ́ sísẹ́wọ́. ó wà ní Ìbàdàn ẹ̀rù ní àsìkò ìmọ̀ kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà kalẹ̀ tí wọ́n dúró ti bàbá wa lùlù ọlọ́ọ̀bá dúró tẹ̀yìn náà lẹ́gbàá náà mú kí o gba àwọn àbá wa pátápátá tí wọ́n wà kalẹ̀ látòrí mufti gbogbo ilẹ̀ Yorùbá àti bàbá wa Wàsíìrì mo kí mo fi kíkí kí o gba àwọn àbá ọlọ́ọ̀bá gbọ́ bá wà bẹ́ẹ̀ mo lè kí àwọn ọmọ wa pátápátá èyí ni mo kí bàbá wa sífù náà òfin wọ́là bàbá wa bàbá dáadáa ọlọ́run jẹ́ ká rí bàbá pẹ́ tó mo kí gbogbo àwọn ọmọ wa náà ọlọ́run bá kó jẹ́ ká rí yín pẹ́ gbogbo àwọn ọmọ yín ọlọ́run jẹ́ kó wọ́n yà dáadáa ilé ètò ti dá ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún wọn mo tẹ́ lọ́run lé lórí ọlọ́run bá jẹ́ ká dùn ayọ́gbà lọ́wọ́ mo kí bàbá wa olúwo ní ilẹ̀ Yorùbá wa ń bí nínú ọba tí àwa gbé fún àwọn ni àkọ́kọ́ ọlọ́ọ̀dẹ kárí wọn pé àbá àwa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní a máa ń tọ́jú àwọn àfáàn bàdà bàbá wa olúwo náà máa ń tọ́jú àwọn àfáàn irọ́ o bàbá wa olúwo máa ń tọ́jú gbogbo àwọn àfáà tó bá ti jẹ máa ń lẹ̀ Yorùbá ní àwọn àfáà tí wọ́n bá sì gbórí dúró ni wọ́n sáwọn àfáà tí wọ́n bá ń fi orí àwọn àfáà tó bá gbórí dúró tó àwọn kí bàbá wọn lù ọ̀nà jẹ́ ká rí yípa. tí ọlọ́run fi sáàrin wa ìkọ́nà jẹ́ kó ní àlùbáríkà. àwọn bàbá wa ti fi àlùbáríkà fún ọmọ náà kọ́nà jẹ́ kó jẹ tiẹ̀. kọ́nà jẹ́ kó jẹ gbogbo tẹ́ ẹ láti tọrọ fún ọmọ ní dáadáa kọ́nà jẹ́ kó rí bẹ́ẹ̀ fún. gbogbo tí ẹ rántí tọrọ kọ́nà jẹ́ kó rí bẹ́ẹ̀ fún. àyè tí ọmọ gbà jáde kọ́nà wọn gbà sí wọn tó sì láìpẹ́ lẹ́yìn bí ọdún kan sísè ká wá jẹ koro ní ìwọ́n jẹ koro bẹ́ẹ̀ ìwọ́n jẹ koro sọ bẹ́ẹ̀ bí àwọn ọmọ olóòwò tó kó wa jókòó ká tó retí olórí ní ìlàáfin. jẹmọdérin lúwọ ọfà bẹ wọn kì í jẹmọ gbẹdẹ ọmọ bíbí ń wà ní jẹmọdérin ìwọ ní ẹ̀dá lẹ́ka tó gún pín ológun dánwò pín dáadáa ìwọ ìsọ ọmọ bá. o ẹ̀jẹ̀ ni o èmèrè ni o ebe mi lọ́kọ̀ ìyá mi. ló máa rìn wọ́n bá jíkí ìgbà tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni èyí tó ta sánmọ̀ bí ẹni taṣọ ẹni tó jẹ́ kó ń ló mọ gbogbo odù òun ló sì mọ gbogbo bí ẹ̀ tí ó rè Olódùmarè ọba yìí ọ̀sẹ̀ ń lágbára tó nígbà òyìnbá máa bẹ̀rù. ẹni tí ó dá gbogbo nǹkan ọ̀la bẹ̀rẹ̀ nígbà tá a ṣe ní bí ọ̀pọ̀lọ́ ṣe ń yan fanda fanda fanda lójú ẹlẹ́gùsí ẹ gbọ́dọ̀ ọ̀pọ̀lọ́ ṣe bẹ̀rẹ̀. àbí ìyá tó dá ìlú sílẹ̀ ó jẹ́ fọ ẹ̀ wọ́n padà wá ní ọjọ́ gbogbo ẹ̀ ní àbí sọ̀rọ̀ olúwo tìlú ìwó àsìkò pẹ́ olúwo padà dé. akẹ́lọ́ máa náà má mi wá àsìkò pẹ́ ọ̀rọ̀ wọ̀ fẹjọ́ wẹ́wẹ́ dúpẹ́ nìkan tó ọpẹ́ nìkan ni mo fẹ́ dáhùn èmi ò tún lè máa gbàdúrà níbi tí mo dé ipò mi kò fàdúrà kí ni lẹ́yìn ọba tó jẹ́ kí o tó wà lọ fẹ́ dà gẹ́gẹ́ yẹn máa dúpẹ́ nípò adúpẹ́ o àbàwọn Ṣàngó Ọbàtálá ẹni wọn léèrè pé ṣé ìwọ bọ bàbá tiẹ̀ ìwọ Ọbàtálá yìí tó bá wù ọkọ wa ṣe tọrọ ọràn wa gẹ́gẹ́ bí bàbá ńlá wa ta ni wọ́n bọ ta ni Ṣàngó bọ ta lògùn bọ ẹni tó bá bọ tó bá sìn òun náà ni ó tó sìn ó sì dúró lórí ọ̀rọ̀ náà títí láéláé tó bá wu Yorùbá kó chẹ́ǹjì bá wù kọ́ ọmọ ọmọ bàbá rẹ kò ní ju bàbá rẹ lọ. Mẹ́mi ó ju bàbá tèmi lọ o. Èmi ó ju òdùdú àlọ́. Èmi ó ju bàbá ńlá wa Ṣàngó lọ. Èmi ó ju Ògún lọ. Ó bá wù Ṣàngó kọ́ wá pa ní irú bàbá wo lọ́jẹ́. Lọ́dà lèmi lọ sọ fún Ṣàngó pé bàbá àkàlẹ̀. Bí Ṣàngó bá ń pa mí tó bá ń pa àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ ìlú gbogbo yín ẹ dìnnà ìsàngó ìpè ṣe bàbá wa ìkànnì ọ. Ṣàngó àgbọ́dọ̀ pa àwọn ọmọ rẹ̀ Ògún òsì gbọ́dọ̀ pa ata ní. Ògún gbọ́dọ̀ máa ṣe ọgbọ̀ngá gbọ́dọ̀ rí àwọn ọmọ ẹ̀ kó sì máa ṣe pé á ọmọ dáadáa mi. Ọmọ tí ọmọ mi ṣe mú yẹn gbẹ̀mọ̀ ọmọ mi ti graduate nsìn mo ti mú un yàgà ọmọ mi gbọ́dọ̀ jù mí lọ ọmọ owó jù wá lọ wọ́tọ̀ ọ̀bá ní wọ́tọ̀ ọ̀bá tọ́mọ rẹ ọ̀bá ní jùlọ òun náà kọ́mọ rẹ sábẹ́ bàbá rẹ kọ́mọ ṣẹlú ẹ̀ títí láíláí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo kí ẹ̀yin tí orí ṣàdá ẹ̀yin bàbá wa tẹ́ special mú ká àwọn orí adé bàbá olóbùú akire wọ́n gbọ́ pé àgbèrí wọ́n bèèrè sí àgbèrí náà ẹ ti fẹ́ máa lọ ní ṣé ti mọ́tò ju yìí chieftaincy ministry of chieftaincy the eh, permanent secretary the director the uh, secretary gbogbo yín ni mo kí o láti eh, ministry of chieftaincy affairs mo kí yín pọ̀ pọ̀ ẹ ṣé gan ni o ẹ kó àpọ́nlé wa o ẹ ṣé ẹ jọ ọmọ ìgbẹ́dẹ̀ wà mọ́lẹ̀ bíi ilẹ̀ ìfira aṣíwájú mùsùlùmí Ọ̀yọ́ state aṣíwájú mùsùlùmí lẹ̀wọ́ akínyìnwó pọ̀ kó kú àfa àpáta ẹjọ́ ẹni bínú gbogbo mọ́ọ̀ imam pátápátá à ah! alwaziri gbogbo ilẹ̀ Yorùbá ìbámọ̀tì ah! gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo àwọn olórí látòrí olórí olóògùn gbogbo àwọn olórí pátá baálẹ̀ à ah! ẹ wò ẹ ibi tí prof máa jókòó sí kò jẹ́ kí nígbà tó lórí bá ṣàṣọ pé ìbẹ̀jẹ̀ wọn ìfẹ́ jẹ́ wọ́n dààmú bí ẹ ló ìtẹ́ pè ní humility nìyẹn pé èèyàn èèyàn rẹ rẹ̀ ńlẹ̀ tẹ bá sì ti rẹ́ tó rẹ rẹ̀ ńlẹ̀ àmì ọlọ́run àmì ọlọ́run pátá ọlọ́run ló rẹ rẹ̀ ńlẹ̀ jù kèé ní kí á pè ní bọ̀dá kèé ní kí á pè ní láǹtí kèé ní kí á pè ní bàbá bóòlù ẹsẹ̀ kan ọlọ́run ẹni ọlọ́run ìwọ ọlọ́run àbí bàbá mo fẹ́ pè ní ẹsẹ̀ mo ní bọ̀ọ̀dọ̀ ọlọ́run àbí bàbá ọlọ́run <laughs> ọlọ́run lọ́rẹ̀ rẹ̀ lẹ́jọ́ kábíyèsí olódùmarè kíkú tá máa gbọ́ kílé egbò máa gbọ́ tẹ́fìwé a máa gbọ́ agbọ́dọ̀ ṣọ̀kan ká lè bá àgbà nǹkan àìṣọ̀kan àkọ́wọ̀rí èjò ẹnìkan ni ó sì dolórí gbogbo yín ò lè dolórí ibi orísìwà náà ni olúwo mo sì rẹ pákiri mọ. káwá fìbò sọ̀rọ̀ àtẹ̀tó di PDP àtẹ̀tó di APC àtẹ̀tó di Labour àtẹ̀tó kámà ẹ̀ pé ìbò tó jáde láti bì. wọ́n dẹ́rù báyé gbogbo wa kí ni ká lọ ṣe ìwé ìdìbò go and register tó o bá ti register ìwọ lọ kàn bà mí ẹ̀yin ó lù mí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìmọ̀ owó tó fẹ́ gbà o ọ̀rọ̀ ìlú ni mò ń sọ ìwọ náà kọ́ lọ gba káàdì ìdìbò rẹ yọ̀dà fún yín o káàdì ìdìbò ó di ọ̀ranyàn wọ́n tán wá ti ní káàdì ìdìbò wọ́n ń jà ní náà ń lólè. yọ̀dà fún yín o irú oore báyìí kò ní tán lé wa o ọlá báyìí ọmọ jẹ́ tiwa o ìwọ máa gòkè o kò ní dàrú ẹ̀rí pé tantantan ni wọ́n máa ń kígbe tí bá sọ̀rọ̀ nítorí kó lè bá wọ nítorí kó kó kó àní bíi o yọ̀dà fún yín. orúkọ mi ni alhaji abdulrasheed abduljalil aláṣẹ àti olùdarí iléeṣẹ́ j library tí mo jẹ́ olóyè gbọ́baníyì tilẹ̀ Ìwó àti agbègbè rẹ̀ a fún ọlọ́run orúkọ ọmọ orú ìnáwó ti orúkọ ọmọ ti kábíyèsí wa olúwo tilẹ̀ wọ ọba abdulrasheed adéwálé àkànbí là ń ṣe lénìí ọmọ wa sọ̀tánà kí ọlọ́run ọba kó bá fún ọmọ náà ní àlùbáríkà àti oríire tó pọ̀ lórílẹ̀ ayé àti ilẹ̀ wo lápapọ̀ àti ìlọsíwájú fún ìlú wo ní àpapọ̀ kí ọba wa náà kí wọ́n dẹ̀ kó wa jẹ̀ pẹ́pẹ́pẹ́ kí ọlọ́run kí ó máa bá wa kún wọn lọ́wọ́ o àmín. orúkọ mi ni mariam adéọlá aláwùjọ fàájì lànà a wá fún ọmọ wa eh, bébì wa tá a bí akí bàbá olúwo ọ̀fù ìwò ọlọ́ọ̀bà náà sí àní sunkún ọmọ náà àsìkò ọmọ náà àsìkò tó náà dé ànímọ̀ ànímọ̀ ní àìdá wo ìlú wo ọmọ lọ sókè aláwùjẹ tiwa náà ọmọ lọ sókè a ò àwọn olórí láàfin àní kúkú òjijì àwọn bàbá wa náà ní kúkú òjijì ọlọ́run jẹ́ kí ọmọ náà lọ́wọ́ rí lẹ́yìn ọlọ́run jẹ́ kí ọmọ náà kó sóríire kó ní àlùbáríkà ọlá iná náà bisimilayi rahman rahim orúkọ mi ni olórí tóyìn awara of Iwara land lọ́jọ́ tòní a wá fún ìsọmọlórúkọ bàbá wa orí adé tẹlúwa kí ọlọ́run kó bá ní dá ọmọ náà sí ọlọ́run ṣe ọmọ náà ní alálùbáríkà àkókò tí ọmọ yìí wọ inú ààfin àti ìlú ìwò lápapọ̀ kí ìlú ìwò kó máa dàgbà kí ìlú ìwò kó máa gbòòrò ọlá láàfin kọ̀ọ̀kan kò ní í sí lọ gbogbo ààfin kọ̀ọ̀kan lábẹ́ Ìwó lápapọ̀ ọlá wa láàfin kò ní í sí lọ gẹ́gẹ́ bí olórí ojúṣe olórí nínú ìlú ẹ náà ni láti kó gbogbo àwọn obìnrin àti láti mọ tí ń lọ nínú ìlú lágbára lọ́wọ́ Ọlọ́run ìlú gbogbo wa yóò máa gòkè yóò sì máa dàgbà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. orúkọ mi ni olórí Dayat Ọlátúbọ̀ Abdulaziz olórí akịrị ti ìlú Kirele a wá síbi ìkómọ ọmọ wa Sultan Fatima ọlọ wa dá sí kó jẹ́ kó lérò èrò rẹ̀ lẹ́yìn kó ṣe lọ́mọ alálùbáríkà ọmọ tí ó yàn tí ó yànjú tí ó gbé ìlú wò lárugẹ jẹ́ káwa náà kárí dáadáa dáadáa kárí ṣe láyé ọlá aláhàwọlá aláàkúwàtà ìlà abìlà lílà sí. orúkọ mi ni olórí Bùkọ́lá Akínyọdé àdàtàn tìlú asá a wá síbí láti wá yayọ̀ ọmọ pẹ̀lú kábíyèsí wa tẹlúwa àná olúwo a dúpẹ́ fún ọmọ tuntun tí a bí tí orúkọ ń jẹ́ Fatimota a dúpẹ́ àfi ayin Ọlọ́run lógo fún ìdí èyí a dúpẹ́ fún kábíyèsí náà a bá wọn yọ̀ ohun ayọ̀ bẹ́ẹ̀ kò ní tọ́ nínú ààfin yìí ohun ayọ̀ bẹ́ẹ̀ kò ní tọ́ nínú Ìwó land ohun ayọ̀ báyìí kò ní tán lé ẹnì kọ̀ọ̀kan àwa gbàdúrà fún ọmọ náà kí ọlọ́run bá wa wo ọmọ náà kí ọlọ́run bá wa dá ọmọ náà sí kí ọmọ náà kí ó dàgbà kó lọ́wọ́ rere lẹ́yìn ohun ayọ̀ báyìí kó wá yíká gbogbo wa àmín. èmi nìyáàfin olúwatóyìn àkànwó olúọ̀fọ̀ ọlọ́ta a kú oríire òní o àwa bá bàbá wa ṣe àjọyọ̀ ọmọ tuntun tó bí ọlọ́run ó bá wa dá ọmọ náà sí yóò sì ní ọ̀wọ́ rere lẹ́yìn ìlú Ìwó ò ní dàrú mọ́ wọn lọ́wọ́ o ohun tí wọ́n fi máa tu ọkọ̀ ìlú Ìwó náà Ọlọ́run ó mọ̀ fún wọn ṣe o a kí gbogbo àwọn tí wọ́n wá bá wa ṣe ayẹyẹ náà o àdélébáre o àrìnàkórè o wọn ò ní ráàrin fẹsẹ̀ sí o àmọ́ ronṣẹ́ o àmọ́ lọ́ọ̀rẹ́ àmọ́ bọ̀ọ̀rẹ́ o ẹ̀mí bàbá wa ó gùn fún wa o ẹ̀mí àwọn ọkọ wa náà gùn o wọ́n pẹ̀ lórí àpèrè tí wọ́n wà yìí àwa olórí náà á pẹ̀ lórí rẹ o ọlá aláọ́là wàlá kùátà ìlà abilà rìlẹ̀ olórí àmọ́ òtẹ̀míládé agbódówú ọ̀forítajé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tí ọlọ́run fún wa lónìí torí pé a wá síbi àjọyọ̀ ọmọ tuntun olúwo òfìwò oríire gbogbo wa ni o a dúpẹ́ o pé ìyá ọmọ náà ó lọ nípò lóyún ó sì sọ ní ayọ̀ àti àlàáfíà agbóhùn ìyá agbọ́tọmọ arójú aráàyè lọ́jọ́ tí òní wàhálà ìdààmú ọ̀sẹ̀lẹ̀ sí wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àsìkò tí ọmọ ìwádìí àárín wa a mọ̀ mọ̀ sí rere o igbá ilé wọ́n mọ̀ lé sí ní ìlú ìwo ni o àwo ilé wọ́n mọ̀ lé sí wo ni o a mọ̀ arójú àmọ̀ aráàyè o ìlú ọ̀dẹ̀rọ̀ o àsìkò tí bàbá wa ìlú òtùbà yóò túṣẹ́ o àní dààmú o ọmọ yẹn ọlọ́run wà fún wa wo ọlọ́run ó fún wa tọ́ o yóò dolókìkí ọmọ o ọyìn bí gíga gíga aláàmọ ti gbúrò rẹ o ọlọrun ó ṣe ní ọlọlá ọlá rẹ ó sì máa tayọ. orúkọ mi ni olórí ọmọlàbàkẹ́ àkànó olórí ọlọ́ta ọ̀fùlọ́ta land a wá fún ìkómọ ayẹyẹ bàbá wo olúwo nbílẹ́nu a dẹ̀ gbàdúrà ìpè ọmọ náà tí à ń ṣèkómọ rẹ̀ kọ́lọ́run kó bá wa sọ kó bá wa wò kí bàbá kó pẹ́ ní orí ìtẹ́ kí igba ọdún ọdún kan ni fún bàbá wa kí ọmọ náà kó lọ́wọ́ ìrẹ́yìn kó má jẹ́ òun nìkan a kí gbogbo ìjókòó gbogbo àwọn tí wọ́n wá síbi ayẹyẹ náà kí ọlọ́run kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan kó fi gba ire gba ire kí gbogbo àwọn kan wá tí wọ́n bá ń lọ sílé wọn kí kálukú kó délé láyọ̀ àdélébáyà rẹ̀ kórè a kí gbogbo kan bí. Àìdùnmí kẹ́lẹ́ ó ṣubú ó sì máa dára lọ́la ọlọ́run. Ọkọ mi ni Alájà Fatima Adébùkọ́lá, olórí onísàárà fèsì wà ní. A wá ṣe ìkómọ bàbá wa olúwo tilẹ̀ wò tí ìyá wa olórí fèjá òsì bí ọjọ́ ìjẹ́jọ́ a gbàdúrà yìí pé ọlọ́run adọ́mọ náà sí fún wa a máa kókó ọmọ náà sí rere bàbá tó jẹ́ bàbá wa pátápátá wọn ò kó wa jẹ̀pẹ̀ mi wọn ò gùn o ilẹ̀ èwo yóò máa tẹ̀síwájú gbogbo àwọn ọba aláyé nílẹ̀ èwo ọlọ́run máa bá wa gbé wọn lọ́wọ́ sókè ìrẹ́pọ̀ yóò túbọ̀ máa wọ̀ ìlú Ìwó yóò máa lọ síwájú o a máa kókó ọmọ náà sí rere o ọmọ náà yóò dàgbà yóò gbó yóò tọ̀ yóò lò kìkì káàkiri gbogbo àgbáyé lọ́la láólá wàlá kùwátá ńlá bìlá ìyàsí. bí táwọn máa ń rò. Azapou, rosto, ai, azapou, radical. sádìkà ọmọ owó yẹmí kì í ṣe tọmọ tó burú burú ó ní tiwọn náà bá stubborn tiwọn náà bá difficult. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ọjọ́ òní orúkọ mi ni Alhaji Mashood Kamal Okunola MKO sẹ́ríkì mùsùlùmí ilẹ̀ Ìwó a wà ń bí lónìí láti kó ọmọ bàbá wa olúwo ti ìlú ìwò láti kó jáde adúpẹ́ fọlọ́run orúkọ ìyá ńlá ìyá wa lúwo gbàgídá ìyá wa fatima kọ́lọ́n kò ṣe ọmọ náà ní alálùbáríkà alùbáríkà ẹ ti pọ̀ kọ́lọ́n wá jẹ́ kó pọ̀ sí i kọ́lọ́n kó má kó ṣe tiẹ̀ lọ́tọ̀ kó ṣe ní ọmọ àrídùnnú ọmọ ọlá ni. kọ́lọ́njẹ́kọ́lá náà kò bá a kalẹ̀ kó jẹ́ kó dàgbà á ti mọ̀ ọ́ kọ́lọ́njẹ́ náà mọ̀ wá làlàó kwata ìlà dídé tó ìdé sílùú wo kọ́lọ́njẹ́ kílùwé kó máa tòrò sí máa dùn sí kó mèremère òun ńlá kó máa tọ̀ wá bọ̀ wá sí wò ipò ńláńlá kó máa tọ́ máa wò wa

use me lágbára lọ́wọ́ lọ́wọ́ mi ẹ̀mí ẹ̀kú. bàbá láwùbẹ̀rẹ̀ lára ẹ̀rẹ̀bẹ̀ lára o. olúwo owó ọba làwọn ń lọ. bàbá yàwó mi ṣe o láwùbẹ̀rẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ lára. bàbá mi oríire ti púpọ̀ nínú ọdún tuntun. ìgbà orí ajá tọ́jà bẹ́ẹ̀ kó ọjì yàrá.